نعم ني تسواج بطور الالزام بالتبع ا آه، يومي لاتي لي بلاي اور شيخ عبد المحسن العباج صفيده الله تعالى يقول السائل شيخنا حفظك الله من توفيق الله لكثير من طلبة العلم حضور مقدمة صحيح مسلم بشرح فضيلتكم إلا أن هذه النعمة وهي القواعد التي ذكرها الإمام مسلم اشتبهت على البعض منهم من نزلها على بعض إخوانه من أهل السنة فإذا اجتهد عالم وبدع شخصا وخالفه غيره فإنهم يلزمون غيرهم بتبديعه ثم ينتقلون لمن خالفهم فيهجرونه ويحذرون منه معتقدين أن هذا هو منهج السلف مع أن عقيدة الفريقين واحدة ومنهجهما واحد وكثير من بلدان هؤلاء قد عشعش بها الشرك والسحر والتصوف فهل من نصيحة تبين الحق وتجمع الكلمة أقول ان آه، من وفقه الله فان عليه ان يبين الحق ويسأل الله الهداية لمن بين له ولكنه لا يحصل منه بعد ذلك متابعته وأنه يعني إذا لم يحصل منه ذلك فإنه يعني يكون يعني يؤجر وأنه لا يكلم مثل ما يحصل بعض الطلبة الصغار فإنهم لا يعرفون شيئا عن الدين وهم موجودون في أوروبا وفي الشرق والغرب يعني لا يعرفون شيئا من, من الأمور البدائية في الدين ولكنهم مبتلون بالتبديع والهجر يعني فلان بدع فلان من لم يبدعه فإنه, فإنه مبتدع ويهجر هذه ليست طريقة السلف الشيخ باز ما كان يفعل هذا العلم ما أكثر ردودا ولكنه مشتغل في العلم ولا يتابع ما رد عليه وإنما يبين الحق ويمضي في طريقة العلم هذه الطريقة الصحيحة وأما ما يفعله بعض صغار الطلبة الذين يوجدون في أماكن مختلفة وليس عندهم شيء من العلم وإنما يعني آه، آه، يلاقون إخوانهم فقلان المبتدع إن لم تبدعه فإن نبدعك وهو من أهل السنة وكلام هذا من أهل السنة يعني ليس في كلام ناس من اهل البدع يعني من اهل السنه حصل يعني منه شيء مضيف اليهم وقد يكون صحيحا وقد يكون غير صحيحا غير صحيح لكنه لا يجوز مثل هذا العمل و ولا يعرف هذا عن سلف هذه الامه ان الواحد منهم اذا حصل منه خطا فانه يعني يهجر ويبدع ويطلب من الناس ان يبدعوه او يهجروه هذا ليس منهج السلف وأقرب مثال يعني شيخنا الشيخ عبد الباس الذي نفع الله به وعم نفعه الآفاق وحصل على يديه خير كثير وردوده كثيرة ولكنه مشتغل بالعلم ما يكون مهمة إذا بدأ أحد يروح يقول لازم يعني هذا وإلا من يعني لا يبدعه فإنه مبتدع ويهجع ما حصل هذا من الشيخ ولا ممن هو على طريقة الشيخ رحمه الله جزاكم الله خيرا سبحانك الله نعم أرى شيخ عبد المحسن العباج حفظه الله تعالى ولا قلتين oníbèrè bèèrè lọ wọn irú àwọn kan tí ó fẹ́ máa ṣẹlẹ̀ láwùjọ ayé so wípé nǹkan tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé ṣáàrùsáì muslim òun ni tí àwọn kàmùkọ́ jùmọ̀ ẹ̀kan yìí so pé mùkọ́dímọ̀ táwọn kàtàn yìí ní pé ẹlòmí inú àwọn tọ́lábà wọ́n fẹ́ máa lórú nǹkan báyìí láti lè fi mọ bàbá àwọn ọmọ ẹ̀yà wọn tí wọ́n bá rí nǹkan táwọn rí nípa tẹ̀dí èèyàn kan ni so eléyìí jẹ́ ọ́díò yìí ni ó jẹ́ nǹkan bí ọ́díò 14 nínú ṣáàrù wọn lórí Sahih Muslim so nǹkan tí a lè dánlódù ká gbọ́ ni so ipe àwọn kan wọ́n fẹ́ máa lórú nǹkan báyìí so gẹ́gẹ́ bí afá kan bá bàdá èèyàn kan ni so àwọn mìíràn ní ẹni tí ó bá ti bàdá ẹni tí wọ́n bàdá ẹni fọwọ́ àmúfẹ́rí abdulmusin abaj ìbátan béèrè béèrè lọ́wọ́ àwọn kọ́mẹ́ntì ní ọ̀rọ̀ tí agbọ́pẹ́ yìí wọ́n ní eléyìí ni kò kí ń ṣe ọ̀nà àwọn sálàfù ẹni tí bá rí òdodo kó dúró ti kó dúró ti òdodo pẹ̀lú nǹkan tó rí ni tó ń bá rí pínyàn kan mọ̀fẹ́rí ni kó dúró ti ṣùgbọ́n pé kẹni tí ó bá rí pé mò tẹ́jì lẹ́ni yìí ni ó ti ń sin tí ó bá gbà pé mò tẹ́jì ni àbàbàtà òun náà sọ ni eléyìí ni kò ń ṣe nǹkan tá pẹ̀lú àwọn afáwa wọ́n ní ṣe gbọ́n bá rahimahullahu ta'ala àwọn rùdúdú gan-an lórí àwọn èèyàn ṣùgbọ́n tó bá ṣe rọ́dù yẹn tán ní ṣé kí n bá tuntun wọn lọ nìyẹn sọ pé kò ń ṣe ṣe wọn ni kíkan ní kíkà ìgbọ̀rọ̀ bàdá alágbára sọ tẹ́wà bàdá alágbára so àwọn ẹni ìṣíwájú ìtàtà wọn ṣe pé tẹ́bà bá dá alágbáyá ni so ó ti di báyìí so bó tẹ̀jẹ́ pé kí ni a lè ráwọn ìzáàmù díẹ̀ ṣùgbọ́n ní tẹ́ máa ṣe ìzáàmù fún gẹ́bí ń ta sọ fúnra wa tẹ́lẹ̀ onígbẹ́ni tó ṣe pé ẹni kàpálé lórí ni ẹni ni ẹ lè fọ́ọ̀sì ẹ̀ pé kó rí nǹkan tẹ́ wá rí náà wọ́n so wọ́n sheik abubuwa rahimahullahu ta'ala wọ́n lò wọ́n jẹ́ mi lókan ìpèrò dúdú wọ́n kọ́ gan ṣùgbọ́nkálà ń ṣe ìdí ẹni tí ó bá bá dé èèyàn kan ní pípa ṣe ìzámù ẹ̀ wọ́n ní ilé ìrìnṣẹ́ ìlànà ṣe bùnbá rahimahullahu ta'ala so nísìnyí abdulmusin abdul ló sọ̀rọ̀ yìí ó dẹ̀ ní pàfẹ́sọ́rọ̀ àfọ àwọn ni so ẹni tí wọ́n máa káńtà kí ní àmú ẹ̀rí wá ìpèsè bùnbá rahimahullahu ta'ala wọ́n máa ń ṣe ìzámù àwọn èèyàn láti ẹ̀dẹ́ so sheik abdul ló ń ṣe lè níbi pé wọ́n ní kí ní o dáwọn alálẹ̀ ní europe àwọn ọmọ tí wọ́n mọ̀ kankan pẹ̀lómi gan àsìnà ọ̀rọ̀ irun nǹkan kẹmọ́ra àwọn nǹkan tó dáwọn nǹkan tó fúyẹ́ nú ẹ̀sìn wọn mọ́ àwọn ló pé kí ni wọ́n láwọn bá dá àwọn èèyàn ní nǹkan kẹmọ́ra kó tó pá àtàlágbà sọ pé mo fẹ́ dì nẹ́bọ̀ bàbá tó bá bá dá rẹ̀ ní ní àwọn nǹkan tó ṣe pé ó ń panilẹ́kún tí a bá ń wò nípa pé ṣé ìlànà náà sọ̀lọ́ àsọ̀lẹ́mì wọ́n lè yóò lè yẹ́ torí kọ sọ́ra so ẹni tí ó bá gbọ́ ni wọ́n lè tún àwọn kìíní kan أتوم بق سيلي جأر شيك المسلم آه، العباج فضه آه، الله تعالى نعم شيك أبو المسلمين رحمه الله تعالى وانا ني أورو لولي إلي شيك آه، يوو أتوم ناني ولذلك أنت بعد يعني ماذا يجري الآن جنسلت بين أهل السنة في هذه الأوقات يعني وهذا الأمر آه، تحول عندنا إلى أمر خطير حتى أنه كثير من المساجد تفرق الأخوة فيها فلدي سؤال السؤال الأول يا شيخ إذا اختلف بعض العلماء بعض الدعاة في تشريح إذا اختلف بعض الدعاة في تشريح شخص أو تعديل يعني بعض الدعاة عدل والبعض الآخر جرح هل يلزم ذلك تشريح من من عدل لا يلزم ذلك قد شفنا يلزم، نحن لأن الذي عدل نعم عدل على حسب اعتقاده نعم وإن أصاب له أجر وإن أخطأ له أجر نعم ولكن هو الذي عدل لا يلزم أننا أننا نجرحه هذا كلام نعم لا يلزم نعم طيب نحن الآن شيخ نمر بمرحلة أن كثير من المساجد الآن الإخوة أصبحوا يطلقوا علينا آه، يعني أننا متبعة وأننا ضلال لأننا لم يعني نبدع من أرادوا أن يبدعوه أو يجرحوا من أرادوا أن يجرحوا فهل هذا نعم. إن كان ما قلته حقا نعم. فهؤلاء اتبعوا أهواءهم بارك الله فيك يا شيخ مكان الثاني نعم الأفعال الاجتهادية ما جمعت فيها الإنسان إلا إذا خالف السلف إلا إذا خالف السلف القضية هي متعلقة في عين رجل شيخ وهو آه، أتصور تعريفه الشيخ عدنان هرعون نعم فهل أنا أقول بارك الله فيك نعم لا لا لا يحل لنا نعم. أن نسأل أشخاصا رموزا نعم من من ولاهم والوالي من عداهم نعم هذا غلط غلط عظيم إيه، طيب هل نحن لدينا دورات يعني الإنسان يخطي ويصيب نعم شيخ نحن لدينا دورات دورات أحيانا علمية وندعو فيها آه، أمثال الشيخ عدنان فهل تنصحنا بدعوة الشيخ عدنان قال لك إني أكفر أهلها أنا ما قلت أنك جماعة هذا غلط منك لا أنا أسأل على أن أقول للناس لا لا تدعو فلان ولا تدعو فلان لا أنا أسألك حتى لأن بعض الرجال قبل الحق ولو من الشيطان تعرف الشيطان ولا تعرف حديث أبي هريرة نحن أنا أسأل هذا السؤال لأن بعض الإخوة في مناطق أخرى قالوا أنكم أنكم تجرحون الرجل ولا تنصحون باستدعائه واستخدامه لإلقاء محاضرات ودروس هل هذا صحيح؟ هذا كذب علينا بارك الله فيك وما أكثر ما وما أكثر ما يكذب علينا بارك الله فيك يا شيخ وهذا ظننا بكم والأمر والسؤال الثالث شيخ وهو مسألة يعني آه، آه، مسألة التحاكم بين الشيخ ربيع والشيخ عجمان لماذا يا شيخ فتحكموا أنتم في هذه المسألة ونرتاح من هذه الفتنة العظيمة نحن الآن نسعى في هذا ونسأل الله طيب وهل المشايخ يقبلون في هذا ونسأل الله أن نعم آه، أرى الشيخ mọ̀ أسيمين رحمه الله تعالى ní àbọ̀kẹ́ oníbèèrè bèèrè lọ́wọ́ nípa wípé tí àwọn àfáà tí ẹnu ọba kò lórí tàbíl àti tajrih èèyàn kan ni that is àwọn kan wọ́n gbà pé èèyàn tá lè kọ́mọ̀ lọ́dọ̀ rẹ̀ ni èèyàn tá lè gbàmọ̀ lọ́dọ̀ ẹni onísúnnà ni àwọn kan gbà pé oníbídíà ni èèyàn tá lè kọ́mọ̀ lọ́dọ̀ rẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni so wọ́n ní tí wọ́n ṣe pé bóòlà máa ṣe wọ́n tó bá ṣe pé iṣẹ́ yẹn ni ó lè jẹ́ nǹkan tó ṣe pé àwọn èèyàn ó pín ẹlẹ́yẹ lórí nì so tó yẹ pé wọ́n fi wá bàtà ẹni tí ò bá rí nǹkan tí ẹni kejì rí ṣé kí ni pé ẹni tó bá àdálà ni ó àdálà lórí nǹkan tó kílẹ̀sì ẹni tí ó bá jàrá nítòun náà tó sọ ó kílẹ̀sì kálukú lò kò ń ṣe pé apéyàn kan wà fọ́ọ̀sì èèyàn kan láti gba títí ẹni kejì ni ẹni àwọn ní kí ni dáwọ́ alálẹ̀ lọ ó dáwọ́ alẹ̀ láwùjọ àwọn gan kankan mọ́ra wọn ipe pàtàkì jùlọ ní irú Adnan Aror ní wípé àsìnà ọ̀rọ̀ ìdáwàrá láàrin àwọn ní àwọn fẹ́ ṣe dáwàrá kan àwọn fẹ́ pé so àwọn kan ọ̀rán gbàpò ní bídíà ní àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so Sheikh eh, Ibn Uthaymeen wọ́n ní ẹ má jẹ́ kí lè dáwàrá láàrin yìí ni ẹ má sọ àwọn ashkhas àtàwọn rùmúzù kan tó ṣe pé ẹ má ṣe muwala àti muhadat lè lórí ní kẹkẹmọ́ra wọn ni so lẹ́yìn ẹni ẹ béèrè tó ṣe ẹlẹ́ advice wa pé ká pè ah, wọ́n ní ta ló sọ fún ẹ pé mò ń jà ráha rẹ̀ ni ah, ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ pé ṣé màá sọ pé ẹ mọ́ àtẹ́ndì ìní ẹ̀ ni ìyẹn ṣáà sọ̀rọ̀ lórí yẹn ẹni wá ní àṣùgbọ́n ah, níta gbọ́ òní wípé wọ́n ní ẹjà ráha rẹ̀ ni wọ́n ní àwọn èèyàn máa ń parọ́ máa wọn gan-an ń parọ́ máa gan-an náà látọ̀tẹ̀síwájú bẹ́ẹ̀ ṣé kí múlù Uthaymin rahimahullahu ta'ala wọ́n fọ́ọ̀tì àwọn kọ̀wáìdù àdínà rúrù kan tó gbé kalẹ̀ ní agbádànù ṣùgbọ́n ìṣesí àwọn àfa kó ní pé wọ́n a mọ́ fọ́tí àwọn èèyàn tó bá ṣe mistake ni wọ́n fọ́tí wọn tó bá ṣe mistake eléyìí ṣe sí wọn ni ó kọ́mọ̀ pẹ̀lú ṣekú tẹ̀mí ó kọ́mọ̀ pẹ̀lú ṣekú Albani ó kọ́mọ̀ pẹ̀lú ṣegun báàzù pọ́nbáríkà tọ́wù ní ó tẹ́ nísìn wọ́n á gbìyànjú àti ṣekiri àti ṣàlàyé ọmọdé tó pẹ́ ni wọ́n lè máa fi rí tó pé eh, Sheikh Al-Albani ni wọ́n àkàtọ́ aṣegbùnbá láti bẹ́ẹ̀ lọ ni ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ̀bdílì ní eléyìí ni àwọn bàbá yìí wọ́n máa ń ṣe ṣùgbọ́n máa ń ṣe nígbà tán bá rí pé àkíní ah, òde ojú ẹ̀ ìyẹn lánàá wọn tàmọ̀ pé súnà là ń sọ àṣọ oníbíjí àfún rẹ̀ tẹ́lẹ̀ ẹni tó jẹ́ pé onísúnà tó wá kó sí àwọn àtọ́ tí ìmí ilé yọkúrò ní súnà ni so wọ́n á ṣàlàyé fún tó bá rí pé dójú ẹ̀yìn wọ́n lè wá yọ kúrò ṣùgbọ́n kò common pẹ̀lú wọn so òní tí àwọn náà tún fi ń just like nǹkan tó ṣe pé sheikh abdulmusin abba tí àwọn náà fi rinlẹ̀ ni so ẹni yẹn pé nǹkan ọ̀rọ̀ Adnan Aroro ni pé àwọn èèyàn wọ́n ń sọ wípé ẹ̀ń jà ráhà rẹ̀ wọ́n ní rárá àwọn èèyàn wọ́n parọ́ mọ́ àwọn gan-an kìnìún wọ́n ṣe ilé ìní àlàyé ẹni wá pè ní parí kúrúkè sheik bóò ni ẹ ṣe fẹ́ bá yanjú ọ̀rọ̀ Adnan Aruru ní sheik Adnan Aruru àti sheik Robeni kí ni kó yí parí ní sọ́dọ̀ àwọn ọ̀dọ́ wọn lè ṣe kí ni wọn lè ní ìfọkànbalẹ̀ pẹ̀lú eléyìí so lè tàn sọ nísìn ó ti tó ṣẹlẹ̀ láàrin wọn bí more than twenty years gbé sheik múlò sèmí náà sìn àwọn náà ti jáde láyé sìn ó ti súnmọ́ twenty years díẹ̀díẹ̀ so o ń ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ láàrin Sheikh Robini lẹ́ni tó bí gbogbo iṣu yìí ọ̀rọ̀ Said Qutb náà ni ọ̀rọ̀ Said Qutb ó mọ́ fi kọ́ nígbà kan wípé àwọn ìkwánu àwọn ni wọ́n fọ́ àwọn alùsùnà ìtumọ̀ ń tàfà sí òun lélẹ̀ yìí torí pé ọ̀rọ̀ wọn òun ló mú àwọn sàlàfíùn tí wọ́n ti jọ wọ papọ̀ ọ̀tán jẹ́ students lábẹ́ àfáà kan ló mú wọn pín yẹ́lẹ́yẹ́lẹ́ ní so ìkan dìfẹ́ǹdì wọn látara ọ̀rọ̀ tó ń gbọ́lẹ́nu àwọn àfáà àbírú ìtọ́gbọ́lẹ́nu Sheikh Albani ibi ìtọ́gbọ́lẹ́nu Sheikh Usaimin tó kúrò àwọn ọ̀rọ̀ Sheikh Usaimin ní wíwíta ọkọ̀ ọ̀rọ̀ Said Qutb ní àbí títí Albani ní àbí títí Sheikh Bin Baz elábùgbé Sheikh Bin Baz sí pẹ̀ fún ọmọpa ọmọpa Said Qutb ní 1966 ní so bá àwọn kan yìí sì yóò jẹ́ káwọn ọ̀dọ́ mi fíl páwọn náà right lórí ìṣù yìí bẹ́ẹ̀ ni Sheikh Rabi àfihàn Allahu Ta'ala wọ́n mọ́ ọ̀rọ̀ sẹ́kùnbẹ̀ tó kọ́ dòkó wọn kàtí rẹ̀ ṣùgbọ́n Sheikh Albani àwọn pàpẹ́ kí ni òṣìlúbù wọn òun ni nǹkan tó yẹ pé kó yàtọ̀ pé ìṣúlùbù yìí yóò lé àwọn èèyàn tí wọ́n bá gbòdodo wọn lé wọn jìnnà òdodo ní tẹ́sọ́ ṣùgbọ́n ní ìsìnkí ni wọ́n ti di pé ọkọ̀ ọ̀rọ̀ ń pàṣẹ kúbìnrin àwọn ti lé jù so ọ̀rọ̀ pọ̀ ti lè jù yí sí àwọn kan wọ́n ìfara pẹ̀lú ẹ̀rọ àwọn àdánà àrórùn kan mọ́ra wọn so ó fi di pé kí ni àwọn náà ń sọ gbogbo nǹkan wọ́n ṣe ń sọ bí mọ́ ló ń bí ṣe kọ̀rọ̀ bí nú so di pé ó náà ń gbé àwọn kọ̀wá ìlú orúkú jáde ní láti lè máa fi sọpọ́tì mọ́kìfù ẹni ní ìdí àwọn issues ńlá so ṣe kọ̀rọ̀ bí wọ́n bèèrè lọ́wọ́ pé ó ké bó lẹ́ máa ṣe pẹ̀lú eh, ọ̀rọ̀ méjèèjì wọ́n ní ẹni ẹni àwọn afóòṣèjòkó ní táwọn afáàṣì ìgbàdẹ́ ni ẹdún tún rẹ̀ kí ní kankan kan agbẹ́kan kan ṣe ẹni ẹni ẹfiwálẹ̀ ṣẹ́kà òsèmí rahimahullahu ta'ala wọ́n ẹfiwálẹ̀ ẹfẹ́ fi ọ̀rọ̀ ẹlẹ̀ da'una min hadha ẹfẹ́lẹ̀ ẹfẹ́lẹ̀ ẹfiwálẹ̀ mílẹ̀ ẹlẹ́mọ́ torí wa bọnu kìíní ni ọjọ́ tó pàṣẹ àwọn afáàyẹ náà ni wọ́n ṣe gbogbo nǹkan gbogbo nǹkan mi lè máa dá sí ni torí pé mi ní rẹ́bálẹ̀ dá sí nǹkan mi ó tún ṣe kí ni ó tún fẹ́ jújú bó ṣe wà lọ ni ṣé kí la fẹ́ ló ń délé ìta sọ fún wa ò ní pé ọ̀rọ̀ ṣékùn rufemin ọ̀rọ̀ ìzáàmù ni àwọn náà ní rárá èèyàn kún lè ṣe ìzáàmù ara tó bá fẹ́ inú tẹ́lẹ̀ ni títí ẹ̀ torí nìyẹn so wọ́n lo gbólóhùn ìṣe àbíyà níbẹ̀ ni so ìtẹ́yàn bá tàbítẹ́ni ẹ bá kálàfà sálàfù lókú tó yẹ pé ìtàwọn sálàfù dólé lórí ó kálàfà ṣùgbọ́n tọrọ pé èyàn kan ṣe mùfẹ́dí ẹni yóò ṣe mùfẹ́dí ẹni so wọ́n ní ìṣẹ́ àdíyà ni so wọ́n lùgbóló yẹn nínú ọ̀rọ̀ wọn bíbá so kí la fẹ́ lù délé wo báyìí so ẹyí ká tún lọ Sheikh Al-Albani rahimahullahu ta'ala tí ó bèè lọ́wọ́ Sheikh Al-Albani rahimahullahu ta'ala nínú silsilatu huda wan nur ọjọ́ 778 so wọ́n sọ wọ́n ní oníbèrèbèrè oríkọ́ ìbí àṣík oní àṣík idha kana eh, idha qama aqama al-hujja alim ulama al-muslimin kanú àwọn afẹ́sìn tó bá fi lè establish hujja ala shakhsi lórí èèyàn kan takfir ipe ó ṣe takfir ẹ̀ ní àwọ́bí tẹ̀bí àbí pẹ̀lú ó ṣe tẹ̀bí ẹ̀ ní àwọ́bí tafsik àbókò ìfásik pẹ̀lú ẹ̀ aliyajibu alal-insan mutaba'atu adal-alim ìjọ́ra èèyàn ni kéèyàn tẹ̀lé àfá yìí wà illa law iqamatul hujja huwa bi nafsi àbí ọ̀ràn èèyàn ni kóun náà ó tún ṣe ìkọ́mọ̀ jà míì lórí rẹ̀ that is àfá kan ni ó ṣe ìkọmọ́tòlù ó jà lórí èèyàn kẹni ó padà lè ìsìwé kí ni ó padà dìklẹ̀ ni ẹni kéfìrí àbókù ló ní bídíà tàbí àbókù ní onífískù ní ó ní fásik so ṣé ọ̀ràn yẹn kí ẹni ẹlòmíì kó tẹ̀lé àbẹ́ni ẹ náà ní láti tún ṣe ìkọmọ́tòlù jà mi èèyàn kan ti ṣe kọ́ wọ́n ti rújà lórí èèyàn kan ni ìpé ẹni àmù tẹ́jọ́rin lẹ́yìngbà tí ó ṣe kọ́ wọ́n ti rújà tán ṣé èmi náà ní sí ma ó ṣe kọ́ wọ́n ti nínú yìí kò ẹni kò ṣe kí ni mi gbà àfáàlì mi náà láyé tí ń bọ̀ lọ ṣe kọ́ wọ́n ti mi so ṣe Albani ọ́fíìsì wọ́n ní àádọ́lẹ̀ ìsà sharpon kò ń ṣe mọ́jẹ̀mú ni kémi náà tún lọ irú ẹ̀ lásọ pé Imam Ahmad rahimahullahu ta'ala ìgbà Da'ud bin Ali Zahiri so wọ́n ní kí ni Muhammad bin Yahya Abdullahi ó wà asdak jùlọ yẹn fẹ́ máa fọ́rọ̀ ẹ̀ máa ń ẹni wà asdak jù ẹ lọ torí pé wọ́n mọ ẹni yìí pẹ̀lú àwọn pátipàti kọtẹ́lẹ́yìn so nígbà tí ó fẹ́ wá ṣe kí ni tí ó fẹ́ wá excuse wa mọ́ mọ́mọ́dọ̀ gbà ṣùgbọ́n ìpẹ́ tí ó ṣe ẹni tí ó ní wéètì ni but that same person tó ní wéètì náà ni ó ṣe kí ló bá dá Imam Bukhari ní àwọn èèyàn ní Nizabur wọ́n gbà láwọn míì ní àwọn lúmí ni wọ́n gbà so kí la fẹ́ ló ń belé ò ní wípé kò ń ṣe mọ́jẹ̀mù laysa shartan laysa shartan wa innama al-wajib أن يكون قد اقتنع بالحجة, بالحجة التي أقيمت على الشخص الذي يراد تكفيره أو تفسيقه أو تبديعه èyí tó pàtàkì tó jọ́nà yẹn òní kó ṣe pé ó wà convinced pẹ̀lú hujja tí wọ́n ṣe ìkọ́mọ̀ rẹ̀ an yakuna qad iqtana'a bi anna al-hujja uqimat ala ash-shakhs ó ṣe wọ́n wà confuse kan ti ṣe ìkọmọ́tò ìjàlè lórí ní ilé ìlú jẹ́ wájìbù ìdámẹ́ṣì tẹ̀fíru ìdámẹ́ṣì tẹ̀bí àwọn ẹ̀ṣì tẹ̀fsík kó wà mọ̀ kẹ́ni lórí pé kí ni wọ́n ṣe ìkọmọ́tò ìjà ṣùgbọ́n tó bá rí pé wọ́n ṣe ìkọmọ́tò ìjà lórí ní iṣẹ́ kalaba ní ṣe ń sọ sọ ní kò kí ń ṣe ọ̀ràn yẹn lórí rẹ̀ ń gbà yẹn àti òun náà lè ṣe ni ó lè ṣe ìkọmọ́tò ìjà ti tiẹ̀ tó bá rí wípé kí ni òun wà convinced pẹ̀lú ìkọmọ́tìlú hujja tí ẹni tọ̀hún lóhun ṣe wà ilá wọ́n everybody gbọ́rọ̀ mọ́ lọ ṣe ìkọmọ́tìlú hujja tí ti ẹni agbákalẹ̀ u sí sílà tán láni so yóò kàn ni yóò di ṣé ni tí ó ní òpin ni so ṣùgbọ́n tí ó bá rí pókè nǹkan tán sọ ń pè ní òun ní àwọn nǹkan míì tó ṣe yí pé òun lè fi káńtà rẹ̀ so nírú situation bẹ́ẹ̀ abó ńlá wọn kàmí tó káńtà tí ẹni yìí ń sọ so a ṣe máa para sọ̀rọ̀ ń pa aljaru mufassar tí àwọn èèyàn parú náà nam sheik albani ní the same audio náà wọ́n tún sọ wọ́n ní laysa shartun abadan kò ń ṣe má jẹ̀mú láíláí kò lè jẹ́ wọ́n jẹ̀mú rárá ni anna kafara shakhsan ìpẹ́ tó bá pèèyàn kan ní kèfèrí kò aqama alayhi al evidence wa lórí ìpè kèfèrí an yakuna kullu nasi ma'ahu fi kí gbogbo àwọn yẹn gbọ́rọ̀ agri pẹ̀lú mi tẹ̀kí fún lẹ́nà òkú yẹ kúrò wọ́n mú ta'awilan torí pé ó lè jẹ́ pé kí ni mú ta'awil ni wàyára al'alimu al'akar annahu la yaju tafsiru kadhalik at-tafsir wa tadbir afa kejì ni òun lè rí wípé bẹ́ẹ̀ zo min fitani al-asr al-hadir lára àwọn fitina àsìkò tá a wà yìí ni wa min tasarrur ba'd ash-shabab akana látara ìmọ̀ bẹ́ síwájú ìmọ̀ bẹ́ẹ̀bẹ́kú bẹ́ àwọn ọ̀dọ́ mi fi da'il ilm nípa ìmọ̀ kílẹ̀mì ìmọ̀ falmaksud anna hada tasalsul intafẹ́lú mẹ́rin kí tasalsulu yìí dàti sí pé malam yukaffir kafa wa kafi man lam yubaddil mubtadi fa huwa mubtadi potensi aw hada al-ilzam àbí ìzámi ìrẹ́rù láàásìm kò ṣe nǹkan tí wà binding abadan hada amrun wasi ilé nǹkan tó fẹjú ní tó gbáyé ni kọ̀díyára aliman kọ̀díyára alimun amran wajiban kọ̀díyára alimun amran wajiba afá kan lè rí ọ̀rọ̀ kan ní compulsory wà yàrá ul akhar laysa kadhalik tí ìkejì وما خلف العلماء من قبل ومن بعض إلا لأن باب الإشهاد لا يلزم الآخرين بأن يأخذوا برأي الذي يجب الأخذ برأي الآخر واني أو أني شواء جوني نوا وافاني واجي فانفي يبا كنش كفيني باب الإشهادني بدي أبادش إشهادني لا يلزم الآخرين وقبائندين لولي أوان ألومي بأن يأخذوا برأي بكم أكبرأي الذي يجب الأخذ برأي بشيك alladhi yujibu al-akhdha bir-ra'yi al-akhar innama huwa al-muqallid ẹni tó sọ pé tí ó sọ pé ẹgbọ̀rọ̀ bára ayé ẹlòmí muqallid ló sọ bẹ́ alladhi la ilma inda ẹni tí ò nímọ̀ fa huwa man yajibu alayhi an yuqallida òun tó ṣe kó jọ́ràn yàn fún kókó ṣe tẹ̀klid amma idha kana aliman tó wá ṣe pé onímọ̀ ni kalladhi kaffara bí ẹni tó ṣe pọ́ta fara yàn àbúfàsákọ̀ yàn àwòfàsákọ̀ àbúbàdá àbúfàsákọ̀ yàn ẹ̀yẹn náà nímọ̀ bí ti tiẹ̀ wà láyára mr ráyè bọ̀tún wọn orí ráyè rẹ̀ fẹ́lẹ́ ìzámù abadan ó ń ṣọ̀rọ̀ yẹn fún áyù tàbí àzáàlì kàlà àmìmá tó kó tẹ̀lé onímọ̀ tọ̀hún yẹn wọ́n ni abdulhir musiba lè anna inṣàlá man tashara bada ba'adu min biladi kun biladi ukhra wọ́n ni eléyìí musiba ni kò ìlú tí lọ sí ìlú bòmínì ṣùgbọ́n kọ́lọ̀ wa kó ṣàánú wa àwọn Sheikh Albani wọ́n sọ ọ̀rọ̀ yìí more than 20 years sẹ́yìn ṣùgbọ́n kí ní ìsìn kò ti àmà dúnìyà kullaha bẹ̀ẹ̀dẹ̀ Europe bẹ̀ẹ̀dẹ̀ America bẹ̀ẹ̀dẹ̀ bí bẹ̀ẹ̀dẹ̀ Jazairi bẹ̀ẹ̀dẹ̀ Morocco bẹ̀ẹ̀dẹ̀ Egypt bẹ̀ẹ̀dẹ̀ Libya tafarraqa salafiyun àwọn salafiyun ọkùn yẹlẹyẹlẹ kí ló fa òun náà ni ọ̀rọ̀ ìlzam sọ ọ̀rọ̀ Sheikh Albani àmọ̀ rí gbọ́ 778 so uh, kọ́lọ̀ọ̀bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so ọ̀rọ̀ exam àwọn afá di mélòó kan láti mú wá ń sin tẹ́jà àwọn afá gbà tán sọ wípé a lè ṣe exam yẹn pẹ̀lú tẹ̀jẹ́ that is uh, ẹ̀dítà àmásọ́ pàfẹ́ ṣe exam pẹ̀lú tẹ̀jẹ́ olè ń tó ṣe pé kí ni àbí ẹni tó bá jẹ́ mọ̀kànlídìí bó ṣe pé òdodo yẹn ní a torí lódodo òun náà ni tí afá rẹ̀ bá sọ òun la máa sọ pé kí ni lázìmù ni kó gbà ṣùgbọ́n kò túmọ̀ sí pé ọgbọ̀rọ̀ mọ́ lọ́gbọ́n òun yẹn kó kí ọgbọ̀rọ̀ tí mo sọ òun ní a ṣe kí ni ṣé nǹkan tí wọ́n sọ ní tókílẹ̀ ìwọ afá kò wọ́n so tóun náà bá tún tẹ́ afá nínú ẹ̀bẹ̀ tó sọ nǹkan tó wà kọ́ńtárì tóun náà so ìyẹn ìsìn as in reality nìyẹn ọ̀rọ̀ tẹ̀bí alábí nísìn ara wọn àfá àti wọn gbà pé mú tẹ̀lé ni wọ́n dẹ̀pọ̀ jàǹtìrẹ rẹ̀ ṣíkà bá ló gbà sọ́lẹ̀ alìṣẹ́ kò gbà wàsú lábáṣò gbà alì adam alìtóbi wọn gbà ámúyẹ àwọn àfá àti wọn gbà fún wọn rí ẹni yìí ní mú tẹ̀lé alẹ́jẹ́ àwọn àfá ńláńlá wọn lórúkọ àwọn bá rí mú tẹ̀lé àwọn náà pọ̀ àwọn àbáwò láyé náà wọ́n rí wọ́n ṣe rọ́dù fún ṣọ́rí ní mùfẹ́lì ọsúnmọ́bẹ̀ Sheikh Rabi ọrí mùfẹ́lì Muhammad Adi ọrí mùfẹ́lì sọ́lì Suemi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ọrí mùfẹ́lì ṣùgbọ́n ibi tí ìlú wà gangan ò ní ìdìzáàmù yìí wọ́n sọ fún àwọn èèyàn ni ṣùgbọ́n ẹnìkan ní kẹni tó bá mọ́ tó ń rí lè lọ dáadáa yóò fara balẹ̀ nísìnyìnbà tó bá sọ wípé òkè uh, àwọn kan bá dá alábí ní káyẹ̀ kan wọn àfáyé ni àwọn tó ń sọ pọ́n bá dá alábí ẹni wọn bá dá ara wọn àbí wọn àzára kúrò lára ara wọn náà ǹjẹ́ orí bẹ́ẹ̀ Sheikh Muhammad Hadi nísìnyìn àti Sheikh Rabi ipò wọn náà jọ wà síra wọn abéjìjọ sọ̀rọ̀ against alábí ni wọ́n dẹ̀ àzára àwọn èèyàn kúrò lọ́dọ̀ rẹ̀ Sheikh Muhammad àti Sheikh Rabi ṣé Sheikh Rabi yuhadir min Muhammad al-Madkhali wala la wọ́n ní káwọn èèyàn mọ́ rí sí sí débi pé wọ́n ṣe wáṣù rẹ̀ ìkíni àkásù àkásù ní al-Haddadiyya àkásù ní al-Haddadiyya òun gan ni ó yẹ pẹ̀lẹ́ ju àwọn Haddadiyya lọ àwọn ni àwọn ni close to be 30 years sẹ́yìn òun náà ṣe rọ́dùrù in òun gan ló dojúkọ mahmoud al haddadi ní pẹ̀lú àwọn rúdúdú ẹ̀ pẹ̀ṣẹ̀pẹ̀ṣẹ̀ mọ́mọ́ gbọ́ òun young sharp ń ṣe rọ́dùrù fún mahmoud al haddadi wọ́n máa gbé ìsinmi rábí 62 àbí kankan ni wọ́n so àwọn gẹ́gẹ́ nígbà tá ń sọ ìwọ̀n tí ìwọ̀ tààtì ni a sì jẹ́ bí kí ni assistant lecturer ní yamia islamiyya àwọn rúdúdú wọn lórí mahmoud al haddadi ẹgbọ́gbọ́ ọdí òyìn ni tó ṣe pé àsìnà ẹ̀rí ohun ohun ọmọ kékeré yẹn ẹ̀rí mẹ́ so ẹni yìí nísìn káwá sọ ipé òun akhasu min al-haddadiyya mo gá yẹ pẹ́rẹ ju àwọn haddadiyya lọ ni kápẹ́rù the same person ní muhaddun lillahi wa rasulihi ẹni tó ṣe pé kí ni ó gbógun ti ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ sheikh rabi ló lè fún sheikh muhammad ìfàwọn ní fitna sheikh muhammad madkhali ni ó wọ́ọ̀sì ju fitna abdulrahman abdulkhalik gbogbo ẹ̀ lọ na nísìnyẹ fẹ́ sọ̀rọ̀ ń pa àwọn èèyàn tí wọ́n bá dá alábí ni ẹ̀kọ́ méjì pàkó bẹni kan jọ wà ní ibì kan náà ẹni yìí náà bá dá ẹni yìí náà ọ̀ ó kéré jù tá bá sọ pé wọ́n ní dúró ti ọ̀rọ̀ wọn tán sọ pé ànímọ̀rọ̀ pẹ̀lúgbà náà sọ pé kí ni wọ́n ń ṣe hamlu mujmọ́dá al-mufassal ni ṣùgbọ́n tó bá láfẹ́ dúró ti ọ̀rọ̀ wọn ni tí ń sáà máa sọ nípa kàfàrà ẹni ṣùgbọ́n káàtẹ̀ wálẹ̀ díẹ̀ ká sọ ni so nísìn ẹ wá ń tré Muhammadu ẹ̀kọ́ wọn sójú kan pẹ̀lú kí ẹlùmí àmú Usama Lutaibi Ahmad Bazmul Usama Lutaibi àti Ahmad Bazmul ni ẹni iṣẹ́ kò bẹ́ẹ̀lù sọ́nkọ̀ àwọn méjèèjì ni sáláwọn èèyàn lè mọ gbọ́n wọn lè mọ kàtíra wọn àbá wọ́n ní wọn ẹlòmí Misri ó Alabi kìíní kan báyìí ìdíkò sọ pé ẹ̀zámù ní Misri ni kí ni nǹkan tí ṣùkọ̀rọ̀ bí àtàwọn mí kí náà sọ ń àbáwọn àwọn èèyàn gẹ́ǹsẹ̀ so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn tẹ́ ń sọ yìí sì ń pìzẹ́ntì ọbẹ̀ ẹni pé kí ni ẹnu ara wọn kò láàrin ara àwọn gan fúnra wọn ti hazara ara wọn tó bá dá ara wọn bá dá ara wọn nizaru ní Sudan ni ó pe àwọn sheik àwọn sheik eh, Muhammad matkali anko ni ó kù wọn lára wọn kíni lára wọn tírọ́pù dọ́là ni wọ́n ni nizaru ní Sudan ó sọ lọ́wọ́ dẹ̀ wọ́n àwọn èèyàn gẹ́sọ́ dáwọ́rà tí wọ́n ṣe ní Senegal kó láwọn èèyàn gbọ́dọ̀ lọ síbẹ̀ so ní ṣẹ̀fẹ́ gbógun ti alábíní ẹ ma kọ́ ọmọ ìpapọ̀ náà ní láti ti gbógun ti alábíní ẹ̀ẹ̀lùmí à ní àwọn kìíní ẹ kò clear ẹ dáadáa so káfùrọ̀ àwọn èèyàn lẹ́ni bóòlù òṣè clear èèyàn ní ẹ má gbọ́ lẹ́kṣọ́ èèyàn kan ni ó pè ní akásùnmẹ́l àdàdíyà ó pè ní kíni muhammadulilayi wa rasuli ṣé ìfẹ́rú náà fi sọ tán sọ ẹni tó bá ṣe pé ìmọ̀ ni wọ́n fi sọ ní kílẹ̀ gba ọ̀rọ̀ wọn kẹjìnà sí sheikh muhammad kílẹ́tẹ̀ gbọ́rọ̀ wọn kẹjìnà sí Usama apaya al-Utaibi kílẹ́tẹ̀ gbọ́rọ̀ wọn ní kẹjìnà sí àwọn tó kú ní náwọn tí wọ́n dárúkọ dámani ṣùgbọ́n wo kúnnú kábò àṣíkábò bẹ̀yẹ ní ẹ̀bù yẹn wọ́rà sàwọn kejì náà wọ́n Sheikh Rabi lẹ́yìn ṣùgbọ́n Sheikh Muhammad wọ́n pe àwọn ilé ní sọ áfíkọ́ ẹ̀mọ́ lísìn sí wọn wọ́n dá sàlàfíà rú ní ẹ̀rí leléyìí ẹ̀rí leléyìí pẹ̀lú àwọn ẹ̀rí tó ṣe kí ni jaru wọn ní jaru mufassar so sheik muhammadu gbé jaru mufassar wọn wá láti fi hàn sheik rọ̀bí sheik rọ̀bí wọn ní laysa fi nisfu dalil kò sí ìdajì ẹ̀rí ń bẹ kò sí ìdajì ẹ̀rí ń bẹ ni wọ́n dẹ̀ sọ fáwọn yẹwà káfùn gba muhammadu ó farrakọ̀ wọn sọ̀rọ̀ ilé ìlú ní ẹ̀rí dárú mú fásitì aṣẹ́kọ̀rọ̀ bí wọ́n fẹ́ gba wọn fẹ́ gba ẹ̀rí ni torí àwọn tán sọ̀rọ̀ ń kò jí kan rẹ̀rí àwọn sọ áfíkọ̀ Usama àtọ̀yá náà sọ bẹ́ẹ̀ Sheikh Suleiman Ruhaili náà sọ bẹ́ẹ̀ tó ọ̀gọ̀rọ̀ àwọn afáwọn yìí wọ́n sọ gbọ́ àwọn Bukhari eh, abdulilayi rifai fawazul madkhali àwọn yíò náà wọ́n wọ́n ní against àwọn side muhammadu madkhali àǹkó mọ́ra wọn nípa lọ sí algeria náà the same thing sheikh farkous ní wá andini pẹ̀lú lazar sunikira pẹ̀lú abdulmajid jumwa àwọn yíò wọ́n side kan àwọn kan àwọn afa isla àwọn izudin ramadani àwọn abdulkhalik madi àwọn abẹ́rẹ́ni ọ̀sá àyẹnáwà nìkan àwọn ilé ìwọ̀n àwọn èèyàn sílé àwọn ilé ìwọ̀n náà sílé náà mígbà tàbá sílé yìí àwọn oló máa sọ dáwà sàlàfíà fún àwọn èèyàn láwùjọ àwọn tó sọ yín sáwọn tó jáwọn kìbárù ìlàmà ní ìlú Algeria Egypt náà similar thing ṣé n tẹ̀sọ ni pé àwọn àwámù nísìnyí àwọn àwámù mùsùlùmí kan kó wọn sí ọwọ́ àwọn ìgbà tẹ́ bá ní kọ́mọ̀ àti bàbá ẹni yìí wọn náà gbọ́dọ̀ gbà pé mùtẹ́lì ni tó bá gbà pé kínní kéèsì ánìbù yìí tó lọ gba ministerial position ní Yemen padà di pé ó di yẹmọyẹmọ lára nǹkan tó fọ́ wọn níbẹ̀ yẹn lára nǹkan tó fọ́ wọn tó fọ́ wọn tó jẹ́ àwọn followers Sheikh Rabi ní Madina ní Saudi kéèsì ánìbù rèkì wọn bẹ́ẹ̀ kéèsì ọmọ tí ó ṣe tí àwọn akíkún alẹ́jì kan ṣe zina kéèsì ẹwà ń bẹ́ẹ̀ kéèsì Libya kéèsì wọ́n bẹ́ ọgbọ̀n tó ń lọ Libya bó ní wọ́n ṣe dáṣe àwọn apẹ́yẹlẹyẹlẹ wọ́n hazara lọ́rọ̀ ara wọn Sheikh eh, kéèsì Muhammad al-Imamu Yemen bákanáà àwọn kéèsì sí kàpín wọ́n yẹlẹyẹlẹ tó wọ́n lálà sí ara wọn ni ìgbẹ́ra ní gbogbo àwọn bàbá ọmọ ńláńlá ìbá ń dọ́láyé ní nǹkan ẹ̀ lè mọ́ wọ́s tó báyìí ṣùgbọ́n látara ìfẹ́ṣẹ̀lì záàmà dá ara wọn ẹ̀tọ́ wá ní làkáyà wá wò pé ah, ilé ìtẹ̀ǹṣe then kò wá sí ìsọ́fún bí n tán ṣe yìí náà ní management ti kọ́ yí òun ni ọ̀pọ̀lọpọ̀ wọn lò nísìnyí tàwa wò Ibrahim Ruhaili ni ẹnu gbogbo wọn ó kò lórí àsìnà àwọn tá à ń sọ yìí ni ó ẹnu wọn kò lórí pé kí ni wọ́n ṣe tàbíru kúrò lọ́dọ̀ rẹ̀ ni bá ṣe ń ṣe fún alábí Ibrahim Ruhaili almost gbogbo wọn ẹ̀sìn bá ní same Ibrahim Ruhaili ni Sheikh Suhaimi ní àwọn àrílóní bídíà ni wọ́n dẹ̀ ń gbé kana kan náà pẹ̀lú Sheikh Rabi wọ́n dẹ̀ mọ̀ pé Sheikh Rabi kò dáàrẹ̀ ni wọ́n mọ̀ pé Muhammadu Adiba dáàrẹ̀ ni ṣùgbọ́n wọ́n ṣì ń bá ṣe wọ́n rí lóní súnnà tí pé àwọn kan ní secretly ni wọ́n bá dá Sheikh Suhaimi nítorí ẹ̀ Sheikh Bẹ́ni Jábìrì lè mọ́ Sheikh Suhaimi nítorí ẹ̀ ní fúngbà díẹ̀ ni ṣùgbọ́n àwọn méjì para jò kan tó jọ parí ìjà wọn ni pé Sheikh Suleiman Ruhaili gan ló gbé kìíní yẹn jáde pé ah, ah, àwọn méjì wọ́n ṣe ziyara ọ̀ṣẹ̀ṣẹ̀ ẹ̀wọ̀n jọ mítì mítì ni ẹni kò dùn mọ́ wọn kan nínú àwọn tàbísọ̀ yìí ni ṣùgbọ́n kókò bẹ̀ nípa bàbá méjèèjì yìí ni wọ́n ti rẹ padà kókò bẹ̀ gangan nù ṣùgbọ́n wọn torí ẹ̀tàrájá lórí pín lórí tàdíl Ibrahim Ruhaili dípẹ̀ Ibrahim Ruhaili tàbísọ̀ yìí sì yóò lọ sí Kuwaiti tí ó lọ ṣáraka níbi àwọn dáwọ́ra kan bá ń ṣe àbíbi àwọn prógámù wọn ṣe fàlámù ń dàkàrú wọn bẹ́ẹ̀ sheik falaman da kárkàrí ibrahim rufaili nínú fẹ́jẹ́ wọn da rí kí ní sheik rọ̀bílẹ̀ ń tọ́wà bindin lórí àwọn ni wọn rí ní tọ́wà bindin lórí àwọn so wọ́n jọ jòkó pẹ̀lú ibrahim rufaili ni falaman da kár ìgbàtí falaman da kár jáde láyé wọ́n jáde láyé sí àmọ́yẹ wọn náà ló ṣàdúrà fún sheik falaman da kár àfàwọn kọ̀ọ̀kan nú wọn tí wọ́n wò pókè ní bídà àwáyé náà ṣùgbọ́n wọn lè sọ síta nínú wọn ṣùgbọ́n Salaman Dakar rahimahullahu ta'ala wọ́n rí Ibrahim Ruhaili wọ́n rí lóní bídíà àwọn kan wọ́n ti rí Salim Tawil wọ́n ti rí lóní bídíà ni àwọn kan rí Salim Tawil lóní bídíà yìí ni ìkénísì Sheikh Mandakar àwọn àti Salim Tawil jọ wà papọ̀ ni wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ wọ́n jọ ṣe wọ́n then wọ́n ní àwọn nǹkan tó ń sọ yìí ní tí ká ní pé àdàjálù bá wá ọ̀tẹ́ nísìn àwọn tó ń tẹ̀lé ọ̀rọ̀ Ahmad Bazmulu ní against Salim Tawil tí dàjálù bá fi lè dé tó súnmọ́ káwọn bíbí ẹ̀ náà tẹ̀lé dàjálù ẹwà àwọn ìròyìn tó ní agbára tán lò against ẹni yìí ni yẹ́ tí wọ́n lè bá àkábà àwọn fíṣítì wọn wọ́n dẹ̀ sọ fún wọn pé àwọn gbọ́dọ̀ ṣerọ́dù fún àwọn gbọ́dọ̀ bá dá alábìíní wọ́n láwọn sọ̀rọ̀ àwọn dákẹ́ ẹni tó ẹ̀yìn ká bèèrè lọ pé wáyé tẹ́wọ́ ẹ̀kẹ́ sọ̀rọ̀ wọ́n ní táwọn bá sọ̀rọ̀ níbi ìgbà tó ṣe fáwọn ń gbọ́n lẹ́nu wájú àwọn tó wọn so gbogbo àwọn nǹkan wọ̀nyí ni nǹkan kíyàn farabalẹ̀ wò ní àpíìsì èèyàn gbọ́dọ̀ wo kíyàn ṣe tó ń bílẹ̀ ní tó ń dálẹ̀ àwọn ti lálà sí ara wọn káàkiri ni ẹlòmíyàn ní alábí ìkàlẹ́sọ ọgbà mahmoud hassan pé onísùnà ọgbà àbísà sheik abadi ní wọ́n sì fún abu sahak lóore ní wọ́n fún láì tó wá ṣe ziyara wọn wọ́n tún ṣe lẹ́pọ̀ wọ́n tún jọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní nǹkan 2017 just three years ago so kí ni ẹ̀ ṣe ṣe kọ́ tí ó dá lórí bàbá ẹ̀ ní kẹbàdá rẹ̀ alìmí ni ẹwọ̀n ká wọn ká tíra ní ṣẹ́ni tí ó kì í ká tíra fi ẹgbó mọ́dá sọ́rọ̀ ẹni tí ó ń ká tíra tó ń ṣe rọ́dù fún wọn tí wọ́n ká wọn tán mọ́ nǹkan ṣó nǹkan ló ní ìdí kan ṣe rọ́dù fún jù ṣùgbọ́n àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní ayé bàbá báyẹn òun òjì kan lè ṣe rọ́dù fún wọn ni tí ọba yẹn ṣe lè mọ́ mọ́ wọn nísìn bàbá náà ló fi ń rinlẹ̀ nísìn yí pé kò ń ṣe ẹ̀lẹ́ṣẹ̀ dámà àwọn èèyàn tẹ̀bí pé ó ká aláfà mánájà àwọn sálàfù ní ó ká aláfà ti ṣegun báàzì wà lórí ẹ̀ násùn tí alábí ń sọ òun náà ni tí bàbá yìí sọ ní ló tẹ̀bí ni pàtàkì láwọn tí ó ń ṣe lọ ṣe lẹ́kṣọ́rọ́dà àwọn ìyá òtòrọ́fì ọdún tó pẹ́ nì ẹ̀ ṣe bàdá àríwá àfi tí nìzáàrù ní ṣùgbọ́n wa sọ́rọ̀ ẹlẹ́sàmìnàlùwàdìhìn a sì mọ́nájú ní kíkọ́ ni wọ́n fẹ́ dúró ti kẹ́ dúró ti káwọn èèyàn mọ́kí mọ́nájú nílé àtàwọn excuse tó ṣe pé kẹ àwọn ẹni tó nílá ká ìgbàwò pé ah, ṣé ìwé excuse lè yẹ wọn kàtírà wọn ṣe kìíní ṣé ẹni ká imagine kọ́ alábí òkè àtìrà nísìn ó wá ṣe rọ́dù fún Sheikh Rabi ṣe wọ́n fílẹ̀ àbí wọ́n ṣe rọ́dù wọ́n lálàṣẹ rẹ̀ pẹ̀lú pé kíní ni wọ́n ṣe kàbá ti ń ṣe ní wọ́n ṣe rọ́dù fún ọkùnrin ọ̀kan kò ṣe méjì kò ṣe mẹ́ta so ebi pé ìgbòmí wọn á pèrè kó ṣe fún wọn dárúkọ wọn ni yet no tẹ̀lé eléyà alìkébì mìkìyàlé ni ìkẹta ní ìlàjì jìnà sí ni tábà ti gbà yí pé kò sáfà kan tó ṣe gbójẹ́ máa súnmù ní so a lè fọ́ọ̀sì ọ̀rọ̀ àfà kan lórí àwọn èèyàn ni àjò àwọn tó jẹ́ àwọn àfà àbí akẹgbẹ́ wọn ni sáàkọ́ tó kílẹ̀ ni májínà dáyímọ̀ sọ́rọ̀ ìgbéyìnsá alábí ni wọ́n lè mọ́ bàbá àbájì ní wọ́n pàpọ̀ ní àwọn ọ̀bọ̀ kò tó lẹ́wù yẹn lẹ́nẹ́ ni yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ ń sọ yìí ni oṣù tààrájú kúrò ń bí àwọn nǹkan mi ń bẹ́ àbí mi ò sọ pé tó sọ kọ́ ni tẹ́ ń gbọ́ yẹn tó ń sọ lélẹ́ yìí ó ti kọ́rí fáwọn nǹkan mi nì náà èmi ò dìfẹ́ǹdì pé ẹ̀kọ́ yẹn kan bá dá yẹn kan ṣùgbọ́n ìzáàmù pé ní tí ò bá bá bá ni ó ti fọwọ́ mọ̀ fẹ́lẹ̀ eléyìí ni issue ẹ alábìnú ọ̀pọ̀ kàtíra rẹ̀ mọ́ ni lórí ètò ìgbó ní bídíà ní à ẹ̀yìn kàtíra àwọn ní bídíà tó wọ́sù jọ fíkì òsún náà ń kà fáwọn àwọn èèyàn náà ṣe sẹ́tìsábìtì ní ṣe sálàfí ni ṣe sálàfí ní sẹ́tìsábìtì ni ẹ̀lú tíra rẹ̀ ẹ̀lú ní ṣe sálàfí làwọn yẹn ni bóò ní tíra alábí kan ló tíra rẹ̀ fàdísì ó ṣe wá di nǹkan tí ó fáwọn èèyàn láyé ní tàbálọgbọ́ ọ̀rọ̀ tí ṣe pàṣú láàbá sì sọ orí ọ̀rọ̀ yìí nìpín níbi lè kọ́ọ̀kì tó ní pẹ̀lú àbúmọ̀sọ́jì ó sọ̀rọ̀ gbogbo àwọn alábí ní ọ̀rẹ́ wọ́s wọ́n ní bíns àwọn bros tó wà ní uk kẹntàn mọ́ra wọn dárúkọ abúkà díjà mi àwọn wàhálà tó ṣe pọ́nkàn dálẹ́ ni ibẹ̀ ni wọ́n sọ ilé kátírà alábí nìyí tẹ́mi ń sọ òní pé tí wọ́n fẹ́ bó ti mọ́nà jù yín ẹ̀ṣẹ́ àwọn tó bá yẹ kílẹ̀ kúrò lọ́nà ẹ̀kílẹ̀ gbogbo wọn ni àgbà ní ọmọdé ni lọ́kẹ́ mọ́ ṣe ti kọ́wù kìíní kan kẹ́ ní òun ni láàdà zulm zulmun kabir ẹ bá bó ti mọ́nà jù yín tó bá yẹ kílẹ̀ ní ìyẹn ni àwọn àpò kí á nù ẹ ní ìsọ́fù ni ṣùgbọ́n ẹ lè máwọn èèyàn To to to to tó wọ́ọ̀sì àbí ó jẹ́ similar thing ẹ̀rẹ̀ mọ̀ dìfẹ́ǹdì ẹni ẹmọ̀ wọ ẹ̀skìlì fún yẹn so ìlàmù ní ìtẹ̀jẹ́ tabasọpọ̀kẹ́ àwọn èèyàn ń lò ẹbí mo ṣe sọ ipa wà fáà ní ń lò wéètì wọ́n jẹ́ kí nkẹ̀yẹ jẹ́ nǹkan tí ó ní kọ̀bùl ṣùgbọ́n kò túmọ̀ sí pé à ń ṣe ìṣòro ìjìmọ́ lórí kí ni alexander tẹ̀bẹ̀rẹ̀ kò túnmọ̀ sí pé a ń ṣe ìṣmá ìṣẹ́rátù ìṣmá lórí kí ni alexander tẹ̀bẹ̀rẹ̀ no ẹn tó bá rí pé nísìnyí tó pé nǹkan tó kílẹ̀ sún nígbà tó ṣe tẹ̀bẹ̀rẹ̀ àṣà ọ̀rọ̀ èèyàn kan ó ní pé ẹni yí òmù tẹ́lẹ̀ ni yalzamuhu an yubadi'ahu ṣùgbọ́n ní kí ọ̀rọ̀ yìí wò bá kílẹ̀ sí bó ṣe kílẹ̀ sóhun ni la yalzamuhu an yubadi'ahu sọ̀rọ̀ yẹn ni yóò làzímẹ̀yàn kan ó lè má làzímẹ̀ ẹnì kejì ẹni tó làzímọ̀ yẹn ní tóun tí ò bá dúó tí òdodo rẹ́nu òun ló ní ìṣù ẹbí ṣe kàlùbáni rahimahullahu ta'ala ṣàtàkà ṣe ẹni tó yẹ pọ́ kí òun ni kò rí kò rí náà nìyẹn ẹni tí ò rí ní ẹ̀lí pọ́sẹ̀ bá tó ṣe pọ́ ọmọ kékeré tó ṣe pé òun náà ń bẹ ní ipò ẹni tí ó kà bó fa sápá bó dáa ṣe kàlùbáni ṣe sọ ni nígbà ń sọ lélẹ́yìí ṣùgbọ́n ká mú nǹkan tí yẹn kankan sọ ní kama parọ́ tiẹ̀ ká fẹ́ alzama àwọn èèyàn pẹ̀lú gbé tẹ́ni yẹn sọ́nà àwọn olùmí náà sọ̀rọ̀ mí náà ìtúwọ́ òkun lòdòdó ń sin ẹlòmí òrí lòdòdó òun àkójú ìta amúwá ni so bọ́ọ̀ ni sheik so èmi wọ́n mọ excuse Ibrahim Ruhaili títí dì sí and ẹ ní ṣe tẹ̀lé fún wọn sheik Ruhaili títí dì sí ni ọ̀bàdá Ibrahim Ruhaili ni Suleiman Ruhaili kò bá dá Ibrahim Ruhaili excuse wo lẹ́yìn uh, kan fún alaman bakar an difẹ́ni salim tawil ta ikú ni ubun alábi tí wọ́n lélé lórí ibi dáwàrà kan tí wọ́n ṣe ní Tunisia ọ̀ṣọ́ tọ́pùrí ṣe kọ̀rọ̀ bí tọ́tún sọ àwọn nǹkan tí yẹ́ alábi ṣe pẹ̀lú àbí sàákùnrin nígbàtán invite ẹ̀ nípa wípé yàn kan ní kíra basmolu ní ipò ń gbọdọ̀ ká tó máa ká kó lè fi boycott alábi tára nǹkan tó sọ wà lórí íńtánẹ́ẹ̀tì ni wọ́n ní à ah, mistake lè ó bá wọ́n ká kí ní ẹ̀ ó ṣe lè ó lè pé èèyàn kó lè fọ́ọ̀sì èèyàn kan láti púpù èèyàn ṣe tẹ̀bí èèyàn kan wọ́n anárètì àwọn oríṣiríṣi pé ṣáwọn nítẹ̀mdà ọmọ wéṣì mọ́ karú àwọn tíra báyìí táwọn ọmọ kàrọ àwọn ti sọ báyìí ni so àwọn náà máa àwọn èèyàn example ẹni tẹ́ pé àsìkò ọ̀rọ̀ ọ̀run kò yé rárá nì tá ń béèrè ọ̀rọ̀ ọ̀run lọ́wọ́ rẹ̀ kí ni ṣùrùtù sọlá kí ni àkánù sọlá kí ni kíníkan sọ ó sọ pé kí ni wọ́n gbọ́rọ̀ gbọ́ lẹ́kṣọ́ afá alágbájá lẹ́kṣọ́ Salim West ókè wọ́n tó ń sọ̀rọ̀ yìí ni ókè kí ni àwọn ìṣòro tó kí ni ṣe kọ̀sílá báṣì náà mọ́ àpòjú ẹni tó ṣe pé ní the same place tán sọ inú west yìí náà tánìkan afá àmọ́ ìrùkọ̀ tání ni aláwọ̀ fẹ́ pè fún lẹ́kṣọ́nì wọ́n máa wọ́n ṣàwàdà pé àánú tí ma wá ṣe lẹ́kṣọ́nì ìbọ̀rọ̀ fún mi níyàwó kí fẹ́ wọ́n níbi kan ṣe gbé fún ìkànnà àwọn àfáàrin pẹ̀lú ẹgbọ̀rọ̀ àtẹ́ni lẹ́kṣọ́nì mọ́ ìrùkọ̀ tání débẹ̀ kó fẹ́ ṣe kìíní ẹ̀kọ́ ní afálágbá ti pàgbọ́rọ̀ àtẹ́yìn lẹ́kṣọ́ ẹni àwọn almost half àwọn èèyàn náà jáde kúrò ní mọ́ṣáláṣí ni torí pé kí ni wọ́n ní wọ́n gbọ́dọ̀ àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ti ṣe é ṣeṣe kò wá sẹ́ni tó fírí ìmọ̀ ń sìn kò séèyàn kan ẹ̀ sọ pé kò sẹ́ni tó sọ̀rọ̀ ìdí ìsẹ̀ ṣé kọ̀rọ̀ bí ń wọ́n gbá wọn rẹ̀ mind pé kí ni táàrin wọn bá máa dàrú kó dàrú tó tẹ́ pọ́n báyìí pé wọ́n bá mind ní ṣe ìṣòyẹ̀ kan ti juwọ́lẹ̀ fún Sheikh Rabi Sheikh Rabi fi ọ̀rọ̀ yẹn lẹ̀ fún ara wọn so ta ni a máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ nísìn fún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Sheikh Muhammadu mahali Abdullahi Silfi kí ni látàdúrà wọ́n lọ́sọ́dọ̀ rẹ̀ fẹ́ abdullahi sifik ìfẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ abdullahi bukhari muhammadu mọ́tàlì a ní ogbọ́rọ̀ lọ sama àpáyá yóò ní ogbọ́rọ̀ lọ ó fọ́ ní wọ̀láì ó fọ́ ní wọ̀láì fẹ́lẹ̀ yìí ni uh, ọ̀rọ̀ ìzán bí tẹ̀wẹ̀ ibi tó sún wá òun ni ẹ̀nà ọ̀rọ̀ jẹ́rù mufasa ti sheik mukbil ní nǹkan bí page of 498 ó bèèrè bèèrè wọ́n ní ìdákílà aljaru mufassar famawar aljaru mufassar ẹmọ́ ní aljaru mufassar kí lá ń pè ní aljaru mufassar sheik mukbil fèsì wọ́n ní kàkọ́dà mat amsilatuhu àpèjúwe jọ́rù mufassar ó ti lọ àti mú wá tẹ́lẹ̀ mislu bí kan ló gbólóhùn matruk da'if jiddan kan ló gbólóhùn kìíní matruk kan ló gbólóhùn da'if jiddan kan ló gbólóhùn munkarul hadith kan ló gbólóhùn kazzab kan ló nas kan ló gbólóhùn ilayhi al-muntaha ọmọ wa wọ́n ni wà jẹ́rù gẹ́lù mufassar jẹ́rù tó jẹ́ gẹ́lù mufassar mislu da'if akan lọ da'if àsọkún da'if jiddan والغالب أن باقي عباراتهم جرح مفسر مثل قول البخاري wani eti common kò ní pé ìtọ́ṣẹ́kù nínú àwọn járù wọn náà ìjárù mufassar ni gẹ́gẹ́ bí gbólóhùn imam bukhari fi in fi ìnàzọ̀ bẹ́ẹ̀ ni gbólóhùn Imam Bukhari sakatu anhu sakatu anhu yar mufassar ni walakin al-Bukhari wani Bukhari ni latif al-ibara ẹni ló ṣe kó máa fẹ́ ń lo wording to soft ni ó fi sọ kúkí ni fi ìnàzọ̀ ṣùgbọ́n tó bá lo fi ìnàzọ̀ àwọn tó wà ló gbólóhùn sákàtù àǹfù wọ́n ti mọ in tó gbà lérò pẹ̀lú ẹ̀ ló ìsìlá àti ẹni tó tọ́wà ní múnkàrù hadithi ni àwọn afá ti mọ́ tọ́wà ní mọ̀túrúkù ni wọ́n ti mọ́ tọ́wà ní kàzá gbogbo eléyìí ṣe mú gbìlmù wá sí abẹ́ tẹ́rù mufassar ọmọ wá jaru mufassar náà kwẹ́sàn mi ìtọ́tún bẹ́ẹ̀ lọ wọn ní the same page wọ́n ní ìdáwọ́sàkọ̀ rọ́wí ìdáwọ́sàkọ̀ rọ́wíyà wáhídún tí ẹ̀yàn kan bá fi lè declare rọ́wí kan ní síkọ̀ wàjáráhàwú arba'atun àwọn mẹ́rin wọ́n járáhà rẹ̀ àwújáráhàwú wáhídún àbẹ́yìn kan járáhà rẹ̀ àwọn mẹ́rin wọ́n dẹ̀ wọ̀sákọ̀ rẹ̀ falkọ́ọ̀lù kọlùmán alamatari bayinu li risalan wahidan ẹ fún mi ẹṣù láyé fún mi àpẹjú ẹ̀kan min kútùbí hadith wa rijal níbi tíra hadith àti rijal filjari mufassar bifajar mufassar lè annani àdámtu tàbí al-aksarin wọ́n torí pé kí ni tàdílù àwọn tí ó pọ̀jù ó ní èmi ti síwájú si sheikh mukbil wọ́n ní amma taqdimu ta'dil al-aktharin ká sọ pé torí pé àwọn tó pọ̀ jù ni wọ́n ṣe ta'dilu rẹ̀ ní falaysa bi sahih kò ṣe nǹkan tó kọ̀ rẹ̀ li anna al-jariha torí pé ẹni tí ó jàrá èèyàn ni ittala orí alama lam yattali alayhi al-mu'addil orí nǹkan tí ẹni tó ṣe ikre a ṣe ta'dilu orí fa masalan lápèjúwe anta tajidu ar-rajula mulaziman الصف الاول وارين يا كان لين تو سي بي ان يي ني تو با وا تو با اسما شلا شوي كيرون صف اكولو سا مان دو سي ني هو سكته هو سو بي سيكوني نتوري لكن صاحبك شما اني كجيني يعرف انه ليس بحافظ هما كوتين كون شي حافظ هو ضعيف الحفظ هما كوتين ضعيف الحفظ انت تعرف ان الرجل يلازم الصف الأول لكن صاحبك يعرف أنه يعمل في البنوك ìwọ́rí pé ẹni yìí ni ọmọ ndó sí sáfù wájú àkọ́kọ́ mọ́ sáfà ń gbìyànjú àti wọn sáfù àkọ́kọ́ ṣùgbọ́n ẹni kéjì ẹni òwò rí pé yàmọ̀ ìfìlbùnú kìlùbàwéyà ó máa ń ṣiṣẹ́ léṣẹ́ rìbá au anáwó yìí sọ wír àbí ó máa ń ya fọ́tò nígbàfú musawir òwò rí pé kí ni musawir ni au anáwó yàmọ̀ ìfìhálkìlíhá àbí iṣẹ́ tó ń ṣe tó fi ń jẹun òní kó mọ́ báwọn ẹ̀fọ́rún gbọ́n فالجاري هو عنده راح رحارني يطلع على ما لم يطلع عليه المعدل هو من كتي أني تسكيني آه ما شاء الله صف واجل من دوسي لو وثقه أشرة هي موى في وثقرني وجرحه واحد هي كان جرحارني بجرح مفسر بل جرح مفسر كان الجرح المفسر مقبولا جرح مفسر yóò jẹ́ nǹkan tó ṣe pé yóò jẹ́ makbul wallahu almusta'an bákanáà wọ́n tún sọ wọ́n pè lọ wọ́n ní idhajtama fi rajulin aljarh wa ta'dil fa ayyuma yuqaddam tí járíù àti ta'dil bá pàdé lára èèyàn kan ewu la máa ti síwájú ìyẹn ní 497 su'alu 262 wọ́n ní idha kana aljarhu mufassaran ṣe járù yẹn jẹ́ járù mufassar kó dìmọ̀ wọn lámà ti síwájú láàkín ṣùgbọ́n yambaghi an yundhara manil jarih ṣùgbọ́n ó pàtàkì káwòtà lẹ́ni tó jára èèyàn járù mufassar lámà ti síwájú ṣùgbọ́n pàtàkì káwòtà ni ẹni tó jára èèyàn àwọn minil mu'tamadin ṣe lára àwọn tí ó tó rí láìlé lórí ni Yahya bin Ma'in gẹ́gẹ́ bí Yahya bin Ma'in al-Bukhari gẹ́gẹ́ bí Bukhari Ahmad bin Ambal gẹ́gẹ́ bí Ahmad bin Ambal wa Yahya al-Qattan gẹ́gẹ́ bí Yahya al-Qattan wa Abdurrahman bin Mahdi Abdurrahman ọmọ Mahdi wa Abi Zura Abu Zura wa Abu Hatim Abu Hatim إذا كان من هذا النوع bá ṣe pérú àwọn èèyàn báyìí láwọn tájára èèyàn fayuqbal àgbà huwa jarhun mufassarun jaru mufassar wa jaru mufassar wọ́n jaru mufassar mithlu an yaqula bí kéèyàn sọ wípé tí afá tó fẹ́ jára èèyàn sọ pé yahimu that is o máa ń ṣe mistake tí ó gbèsè ra wọn gbà mí jaru mufassar ni يخطئ جار مفسر لو أخطاء جار مفسر منكر الحديث جار مفسر كذاب جار مفسر متروك جار مفسر وني هذا أيضا جار مفسر جار مفسر لي وكذلك ضعيف جدا كان ضعيف جدا فمثل هذا يقدم على الج... يقدم الجار المفسر على التعديل نبيرو إليه جار مفسر ẹni tó gbọ́ èèyàn kan tó sọ pé kazabu ni ẹni tó ní mọ̀tòrókù ni ẹni tó ní lawu akhta ẹni tó ní munkaru hadith ni ẹni tó sọ pé yóò pé irú àwọn eléṣin yuqaddam ala ta'dil wọ́n gbé lórí ta'dil amma idha kana al-jarih nafsuhu da'ifan tó bá jẹ́ pé tó ṣe járó èèyàn gan fún rẹ̀ òun gan fún rẹ̀ da'if lòun náà mislu abil fatil azdi bí abil fatil azdi ومثل عبد الرحمن بن رجب عبد الرحمن وما يوسف وما خراش هو بي شيء من الرفض ونقفون اني كني رفض الاراء وربما جرح بعض اهل السنه ان مي آه عبد الرحمن بن يوسف بن خراش ونقفون مي يجرى اوامي مجال السنه فقد ذكر الامام الذهبي الامام الذهبي في ترجمه ابي سلمه قصه بن اسماعيل المنقري ذكر فيها ما ذكره لضعف فيه الا ان ابن خراش ذكره وقال إنه تكلم فيه فقال ذهبي نعم تكلم فيه لأنه ثقة ثبت يرى في به وهذا وعاكذا أيضا سو وصليني قرى أبو سلمة موسى بن إسماعيل المنقري كي لغباشي كاسواجي كما دوكو قولولين من وعاكذا أيضا إذا كان jẹ́rù àkàrán ìzàkánà jẹ́rù àkàrán tó bá ṣe pé àwọn àkàrán ni wọ́n ṣe jẹ́rù ara wọn yàní rọ́ìfà náà munafasa duniyawiya àwọn èèyàn wo wọn padà rí pé kí á nù wọn bá ما بين أبي نعيم وابن مندى فابن تشيلان أبو نعيم ابن مندى وابن حبان ابن حبان tó ṣe láàrin ní ìbánu ọbádù mọ̀ásírí àtàwọn mínú ọmọ àsírún rẹ̀ farúgbà wọn ìdákánà min jáṣìlá àkàrán fayúndọ̀rọ̀ ilá sábàb bá ṣe pé àwọn àkàrán àwọn akẹgbẹ́ náà ṣe járò ara wọn àwọ ilá sábàb kí ni sábàb yẹn járò ilé wà mú fásárù ṣùgbọ́n kí ni sábàb kí ni امر دنياوي حاجة امر دنياوي ولو جاء هذا يتوقف في لي اقرا دنبه او كان الجارح ابين تجريني لا يعرف الجرح عشان ثم جاري لانه يشترط ان يكون يشترط ان يكون عالما باسباب الجرح ترى ما جموني تبرو جنتي ام اسباب الجرح او كان مغرضا بين تجا مغرضني àwọn èèyàn tó ṣe pé èèyàn kéèyàn tó ṣe pé nǹkan kí nǹkan náà máa ń lérò pẹ̀lú yẹn ìwà bàjẹ́ nípa ọlá asọ́kùl asìríyìn nítorí àdúráyà nítorí àdúráyà nítorí manjara majara àbí àwọn èèyàn tó ṣe yí pé ومثل من جرى مجراه مثل أحمد أمين وأكذا أيضا الكوثري الذي يصحي ويضعف الهوى ومحمد رشيد رضا ومحمد رشيد أيضا يصحي ويضعف الهوى أيضا جمال الدين الأفغاني ومحمد عبد المصري كل أولاء ومن جرى مجراهم لا يقبل كلامهم ولا كلامهم أن بما تدارك رئيسني آه، آه، يعني عن بورون ولا يعتمد على كلامي أولاء العصريون الذين آه، يبغون ينسبون أنفسهم للتسيير والتكليف على ما يهوون والله المستعان So eléyìí wọ́n sọ ọ̀rọ̀ nípa ǹgbà wọn ni wọ́n gbà ǹgbà wọn ni wọ́n ní gba kíní kíní sábàbù ṣe ń ṣe pé jà túnbẹ̀ láàrin wọ́n bá wọn kẹ́ náà wáwò so sábàbù nǹkan yẹn gbọ́dọ̀ ṣẹlẹ̀ sórí eléyìí òun ni ṣe gbọ́dọ̀ bí hafidhahullahu náà ń bèèrè lọ Sheikh Muhammad ìpókè àti gbọ́pokùn wọn ní sọ àfikọ́yìn that is ẹni tó ṣe wípé ó wá sọ́jà tí ò lówó tí ìrajà that is ẹni tí ò sí ń bí ìmọ̀ tó ń pèrè lónímọ̀ tó náà ń fèrè lónímọ̀ so dárò mú fásitárì ni ṣùgbọ́n kí ló fa àwọn tó fi ń pè wọ́n sọ àfikọ́ ẹni tó ní doctoral magistrate nǹkan kìmọ̀ wọ́n pè ń sọ àfikọ́ ẹ̀rí ẹ̀dà nígbà tí sheik muhammadu rẹ̀ ń tẹ́ láti ṣàlàyé àwọn tí wọ́n sheik rọ̀bí harfan harfan lẹ́yọ kọ̀ọ̀kan ni pé àwọn ò rí nísù dẹ́lílì mẹ́rin wọ́n túmọ̀ sí pọ́nkà pé nǹkan táwọn pè ní ni wọ́n gbà pé yálù mufasiru yẹn ni kò ń ṣe nǹkan tó ṣe pé ó wà mabniyu ní aládẹ́lẹ̀ sèyàn kan pèyàn kan nísìnyí ó ní fáríkù ni ó lè yálù mufasiru ni ṣùgbọ́n ni tó ń sọ fún yẹn nìyẹn ò mọ́ ló lẹ́yìn ó wá ń ṣe ìsìnkọ́rọ̀bù pé ẹni tẹ́pẹ̀ ló lè yí ní jùjú lè kí that kí ní àfilè ní sọdọ́sì tí ò bá ní káàkiri pàkí ní ẹ̀kẹ́lẹ́ ní pẹ̀tùpẹ́ ṣe pín ló lè yẹn nìjọ́rù mufasar ní ẹgbó gbà lọ́bẹ́ so nísìn ó ti wá di pọ́ńbẹ̀ lọ́wọ́ ara wọn nísìn kí ó kéé lágbájá o sọ àfikọ́ ni wọ́n o kì ní kọmọra wọn ọ̀nà fi jẹ́ àfikọ́ ẹ̀rí gbà àìmọ́ àtẹ́ndì lẹ́kṣọ́ ẹni yìí ni kìníkọ̀ àkásùnẹ̀l àdàdíyà so nísìn náà ti ń bèèrè lọ́wọ́ ara wọn sẹ́yìn tó ló jẹ́ pé àwọn àfáà tí wọ́n dúró lórí nǹkan tó dúró àwọn ṣe kàlùbá ń ṣe gùn bá ṣe gùn lórí kíkí ni ọ̀rọ̀ ẹ má ṣe ìzámà àwọn èèyàn ṣe kàbúrà wọ́n mọ̀ nǹkan tó ń sọ ní o túmọ̀ sí kó má ṣe tàbí ni ẹni tó wá rí kòkè mú tẹ́dì lọ́dọ̀ tí ẹ sọ títí ẹ kó máa lọ ní o so ìyẹn bí ilé ṣe jẹ́ so inṣàlá inṣàlá àtúmọ̀ mú wa fún wa ní ọ̀rọ̀ àwọn afáàmì náà láti àṣẹ́kọ̀rọ̀ uh, bí hafizahullahu ta'ala èyí tí wọ́n fi bá ṣe fáàlì náà sọ̀rọ̀ nígbà tí wọ́n lè máa wọn alábí tán bàbá àwọn alábí ni so ilé iná àákà wọn jáde inṣàlá